إلى يوم تقابل lẹ́yìn ọ̀pẹ́ ti yàjá fún ọlọ́run ọba ọjọ́ ìpé kò sọba kan tó sí lẹ́tọ̀ pé kí a máa jọ́sìn fún àtúnfí ọlọ́run ọba kan ṣoṣo ọba tó níwá ọba tó dáwà sí ó jẹ́ ìwọ̀n nínú àánú ẹ̀sìn àṣemọ́rí dánẹ́jẹ́lé ní ìjọgbẹ̀rẹ̀ sí àmà nígbàtí ní kálùkù àwọn èèyàn bá kó ẹ̀sìn dánẹ́jẹ́ náà lérò ń bá wọn wípé àlà àwọn tí ó sẹ́sìn kan tó máa lá ẹni kankan jẹ́ náà ju ẹ̀sìn tọ́lọ̀ ọba lọ ọba tó jẹ́ kálàǹfààní àti ṣoríire àti wà nínú ẹni tí ṣẹ̀sìn náà ó ti tẹ́ àti ó ṣe yẹ àdùpàpọ́lọ̀ ọba náà

kó tó bá fẹsẹ̀ tí wá láàrin rẹ̀ dáadáa ó má jàkárá padà sí aburú ilé ìsáàbí ní sí lójú òkú dáadáa yìí ma ó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ lójoojúmọ́ tí ẹ̀dínkù máa ń dé bá wọn nínú ìmánì wọn abẹ́rẹ́ wọn máa dàgbà wọn tó máa ń dàgbà sókè sí ọlọ́njọ́ káwà náà yẹ mọ́rúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ilé náà nínú gbàgbọ́ ẹni tó jẹ́ mùsùlùmí gidi ọ̀nà ní ká máa nígbàgbọ́ yí pé ẹkùn sí lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ìta ọmọ yóò sí lójoojúmọ́ iná rẹ̀ títí ẹni lé fún ẹkọ́lọ kó kàwà má àwọn ẹni títí wọ́n jáwálẹ̀ náà bẹ̀rẹ̀ wọn kójọ kó mọ́ṣẹ̀bọ̀ ọmọ ọdúró dédé àwọn tó ṣẹlẹ̀ nínú ayé àwọn oríṣiríṣi ń tàn fojú rí láyé àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ayé ó máa ń sábà máa sábà ka fáwọn gán lọ́pọ̀lọpọ̀ ayà ilẹ̀ jẹ́ ayà kan tí a ti pé wọn àtàwọn méjì tó kù sábà ń kà ní bẹ̀rẹ̀ tó yẹ kí gbogbo mùsùlùmí pápá ọgbọ̀lọmọ kéwú tó yẹ kó wà nínú orí wa ọ̀rẹ̀

ní gbogbo ogun àtẹ̀lẹ́ra wọn yìí ó ní tó ń túmọ̀ sí ó ní tó dálé lórí ayẹ̀lẹ́ ètò ní ọ̀nà ìtọ́lá àpapọ̀ pé yáyọ lẹ́dínà ámànù ọmọ ni mo pẹ̀lú ìgbàkó òdòdó tẹ̀kùrù ọ̀rọ̀ ẹ̀pá ìwọ̀n ọ̀rọ̀ wà ní wàkúrú ọwọ́lá sàdídà lẹ́yìn ìpáyà ọlọ́run tẹ́ẹ̀sí pa òfin ọlọ́run bá mọ́ tẹ́ẹ̀sí kírùn tẹ́ẹ̀sí dáre

níbi tó mọ̀ yí pé sára ní sọ́lọ́sọ́ fún wa pé ihò méjì kan wà lára wa ayẹ̀dẹ́ nìyàn ihò méjì bí ihò náà ló máa jẹ́ sábà bí ihò náà jù fọ́mẹ̀lẹ́ ìyànjẹ́ àrùn ni ihò tẹ́lò yìí àti bí táà ń bá ṣẹ̀jọ́ bí táà ń bá tọ̀ àyè méjèèjì yẹn àyàjọ́wò ni fáwọn ẹ̀dẹ́ nìyàn tó ti mórí bá níbi ìparun àyí méjèèjì ẹni ẹni mórí bá ní orúkọ tó kò sí jẹ́ parun tó lè ṣẹlẹ̀ látara ìjẹyàn ìdí méjèèjì náà níbi tó dé drọ́sù jù lára wa táyé ti dájú kọ́nà tó bá wò tọ́nà ọ̀bá ní kí oríkèríkà

ọ̀rọ̀ máa ń di ọ̀ràn ní ọlọ́rùn a máa di ọ̀ràn tẹ́ni tó sọ lọ́rùn lọ́dọ̀ ọlọ́run ó lè máa dáhùn sí lọ́rùn láyé látara bóyá àwọn tàbí tọ́jọ wà láwùjọ àwọn orí sí ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ń kọ̀ntrol àwùjọ yẹn kò sọ́dẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ọba tẹ́lẹ́tẹ́lẹ́ tààrà àdúgbò kọ́dà kan tó máa ni, ní ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ọba ti dáa kò dáa náà ni kò lórúkọ méjì kò dáa ló ń jẹ́ ó lè di ọ̀ràn sí ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ kó lẹ̀ tẹ́lẹ́tẹ́ ìbínú ọlọ́run torí àti káṣọ káṣọ ara wa káṣọ tó tẹnuwa jáde káṣọ tààtẹnuwa sọ tọ́rọ bá wa lẹ́gùn tó kẹwa tó ṣàánú wa pẹ̀lú pàwà ńlá

tí wọ́n fẹ́ni tí ẹ ṣe jù ní kí wọ́n fi ṣàbòsí ní tí wọ́n mẹ́ni tí ẹ fi ṣe jù lé pè épè ní wọ́n tí fi jù ébú ébú ni tó bá ti fi ìlànà báyìí àwọn ìyá tó máa tún gbogbo fi ti rẹ́ṣù kọlẹ̀ àbọ́bọ̀rọ̀ kẹnu ẹ kó tó sọ méjì ó ti ṣe mẹ́ta ẹ̀yẹn kí lẹ́ṣẹ̀lẹ̀ ó ń ṣe ẹ̀jẹ́ àọ́kẹ́ ẹ̀jẹ́ ọjọ́ wá mọ̀ yẹn òdì ọ̀rọ̀ alfàṣà ọ̀rọ̀ mùsùlùmí òbí tè wá ní di nílẹ̀ ẹnu wa káyé tu ẹnu wá lẹ̀ púpọ̀ máa sọ tó nù ẹjá mójútó bẹ́ẹ̀ náà ní ká ṣe mójútó tàwọn ọmọ wa láti kékeré ní ká ti máa mójútó tó ń jáwẹ́lẹ́ náà ọmọ wa ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu ọmọ wa tàbá tí ní pọ́rọ̀ já ní ó sọ sáàbúrú àbótọ́sẹ́gbọ́n ẹ̀ yẹ́ ní precaution Stop saying that. Don't say that, no. Mùsùlùmí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ni, ọmọ bẹ́kẹ̀ ni. Tẹ́lù ní bá ti wáyé ẹni tó ń jù lọ, ẹni tó ń jọ gàfú, ẹni tó ń jẹ́ àfáàfú, ẹni tó ń jẹ́ tó ń ṣáàtì rẹ̀ ní kò kàn bí mi. Ààrẹ ni ẹni rẹ̀ ń jẹ́ pé ọ̀rọ̀ tó ń bá sọ sí òun lè sọ, ẹnu ń gba ẹ̀rárá

ma jáde lẹ́nu wa àwọn bá tuntun kọlù sàdíbì wọ́n tún tún lọ́nà ní ọdún tó máa túnmà lẹ́yìn tó bá tó máa túnmà àdìsẹ̀kọ́ ọmọ tó kọlù sàdíbì ana máa túnmà àìkọlù lẹ́dẹ̀lẹ́ ìmú tó ń tàà ṣe kó máa jẹ́ pàdé jọ orí àdíjẹ́ àdíjẹ́ àṣìṣíwárú à ń sọ̀rọ̀ orúurú àtọ́kótókótó wọ́n náà tí ma wá túnmà ìdúró dédé pẹ̀lẹ́ sí ọlọ́run ìmá tún ma wá gba bígbọ̀ òun ṣe dáàbò tó fi nǹkan àmì nǹkan ìyẹn kẹ́mọ̀ láìlá ìlọ́mà wọ́n ni ayàyà tí ma túnmọ̀ gbọ́rọ̀ yẹn anábìsọ́mọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́lọ́wọ́ bá pa mí láṣẹ wípé kí pẹ̀lú àdúgbà yìí láṣẹ ìnàlọ́ha amọ́rọ̀

ẹyọ́gẹ̀rẹ́ wa náà lónìí ẹgbẹ̀rọ ọlọ́run ọ̀rọ̀kọ́rọ́ ní pọ̀ jù lágbò ẹ̀yọ́ lóbìnrin di tẹ́bá ti rí ra ẹ́sẹ̀ pé méjì mẹ́ta mẹ́rin ẹyẹ́ kí ń bára ẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àfíẹ́sì oní àfíẹ́sì lẹ máa ń jókòó ti tẹ́mà ń rẹ̀ jọ ẹkàn ń bá gbogbo òjò sí jẹ́

ọmọ ìsìnlẹ̀ lára kò sí ọmọ ìsìnlẹ̀ lẹ́ni tí sọ̀rọ̀ lẹ́yìn láìsá ọmọ ìsìnlẹ̀ lẹ́ni tí ṣe pè ọmọ ìsìnlẹ̀ lẹ́ni tí ṣẹ́pẹ́ lórí fóònù bá ti bá ti pè yàn ó ti mọ̀ kó fẹ́ ṣe kéènù fẹ́ ṣàbùsí ni ó fẹ́ ṣe lára kan ni ó fẹ́ sọ̀rọ̀ ẹnìkan láìsá ni ó ti wá mú ẹ débi pé tó bá ti sọ̀rọ̀ bàbá wọn náà lójú bàbá wọn ó ti mọ́ bó ṣe ń sọ̀rọ̀ ó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà wa ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀báyà ẹgbẹ́ẹ̀pẹ̀ ní bá jẹ́ okùnbó ìgbú fún àwọn ọmọ yìí bẹ́rẹ̀ nínú lọ́dọ̀ àwọn bàbá náà àwọn tó jáde lẹ́nu wa bó ṣe bọ́lẹ̀ báyìí àwọn kan pìkì ẹ̀ yàtọ̀ tó wọ́n bẹ kọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ló tún jáde pé bó ṣe jáde lẹ́nu ẹ̀yìn ló tún lápá lára àwọn ọmọ láyé negatively tó bá pẹ́ sọkúsọ ló lápá lára àwọn ọmọ láyé positively tó bá fi dáadáa ló bá ń sọ ọlọ́nuwà kó lọ́kọ́ wọ́lá ń sàlẹ̀ ìyà tẹ́bá ti lè gbìyànjú tẹ́lẹ̀ mójú tó nǹkan ní ẹwà kọ́ tọ́nà fi parí ọ̀rọ̀ yìí fún wa ọ̀nà yóò sọ̀rọ̀ ṣẹ̀dákùn àmàlàkùn ọlọ́run wà bá ń tún wọ́n fi tún gbogbo iṣẹ́ yìí ṣe gbogbo bí dákùn jẹjẹ máa bá ń tún tàtẹ̀lẹ̀ ṣe oníkàlùkù láti náà àlébù lẹ́yìn tí náà ọ̀rọ̀ tó sẹ́yìn tí ó jẹ́ tí náà fi tó fi sẹ́yìn tí ó dá ma wá fi dáadáa tẹ̀lé wọ́n á ti bẹ̀rẹ̀ tẹ̀jì ẹ̀tẹ̀lẹ̀ hasana anábìnrin sẹ́m ṣọ́há sọ́lọ́rọ̀sọ́lọ́ o ti pẹ̀gbọ̀n lẹ́yìn o ti sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn láìda o ti ṣépè o ti dé inú o ti fi ṣí nǹkan o ti fẹ́ ẹ dánwò lẹ́yìn ẹ̀lẹ́ ìfẹ́ báyìí ọmọ wa sọ dáadáa sára kó ma ìbàjẹ́ èèyàn kan wá dáálẹ̀ lójú ẹ tó fẹ́ mú àgbàlagbà ní fálànà rántí ẹ sáré ní láàrín ẹjẹ́ rántí ní tèmi tó mi lẹ́rù sẹ́rí jẹ́tẹ̀ báyìí sí ìfún alábòsí tó fẹ́ máa mú ìjẹ́jẹ́ lé sí pé ẹ̀ nídìí ẹ̀ níjẹ́ nínú ọ̀rọ̀ tó gbé wá tẹ́nà bá ti ń tijú èèyàn ẹ máa ṣe ọlọ́run ìtìjú èèyàn ní ààlà ìtìjú bá ti fẹ́ tún ẹ̀ṣẹ̀ lọ́run tètè já lẹ́sẹ̀kẹsẹ̀ tí wà tẹ́yẹ bá ní ìjìnlẹ̀ bá já kò má rí bínú ọlọ́run tó ó sọ̀rọ̀ yìí gbogbo àwọn àlìfàìdáàrùn jìnà sí sọfúsọwọ́rọ̀ oró jìnà sí rọ̀mọ̀lọ́nà wá lásán ló bá ní kò sáré ń ta àwẹ̀lú mú mẹ́kẹ́ ní orúsẹ́lẹ̀ ó pọ̀ lẹ́nu ah, tó bá jẹ́ ìbú nà lè pè náà ó wà nílẹ̀ ní ẹ̀sùn náà fara gbápọ̀ nígbàtọ́ rọ̀mọ̀lọ́nà ti lọ àwọn wá fẹ́ bá wa jà ká sọ fẹ́ pá láàrẹ̀ làwà ìtumọ̀ rẹ̀ ń pé mùsùlùmí ni wá mùsùlùmí kì í wà nínú ìjọsìn tó fi máa rò pé bàbá rẹ̀ tí wá lọ káàlì tó mù sí jàgídíjàgí káàlì tó mù sí wà bàjẹ́ tó máa bá ọgbà wà sẹ́yìn wà jẹ́ kọ́nà máa ṣe wá lálàṣí dànù ọlọ́nìta bá ti dè mọ́jútó tí tó ń sọ fún wa yìí فليصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم قلوا هذا في القرآن الشواج ẹ̀sùn tó wọ́n bá wa tún iṣẹ́ wa ṣe wọ́n bá pàtẹ́tì iṣẹ́ wa tàbí máa láǹfààní àti lẹ́sùn láti jẹ́nà ọwọ́ tó forí jì wa ọwọ́ ni wọ́n mọ yóò tẹ́ ẹ̀jì lára ọ̀rọ̀ tó lá tẹ́lẹ̀ yẹn túnmọ̀ pẹ̀lú àyàtà ń kà yìí ìpẹ́ àṣekéyàn gbọ́ ń tọ́lọ̀ ń sọ yẹn títẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́ni ẹnikẹ́ni tó bá tẹ̀ láṣẹ wọn ọlọ́run tó tẹ̀ láṣẹ ànámi ẹgbọ́ wọ́n mọ̀ yóò tẹ́ ẹ̀jì lára wọ́n rọ̀ tó lá ẹni tó bá tẹ̀lé tó ọlọ́run bá sọ yìí àtàwọn nǹkan nínú ọlọ́run bá ti sọ fún wa

ìtò tẹnuwa jáde kó má jà tara rẹ̀ pàdé ìdínà ọlọ́run ọba kó má jà tara rẹ̀ rí ìdínà ọlọ́run kó má jà tara ẹ̀ jẹ́ ní ìjà nínú sàárà àti láti أقول ما تسمعنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا